na ugbali ọbụla wọ ugbali ọbụla dị nta rere kumuja toki fundama yesi andama yala bifo mu to tonga ngai fundama yeshi andama dama frimai ni dama frimai toto bifo openti kumuja bin pompo nu kwajo kwaja ni konto hisi de afe utoki na nyenye funye funye de kable hisi lisa wo abe dobli before adabli wo jani before magri magwasa uhabla